ìyàwó yín ti ń lọ sílùú òyìnbó ti pé ọdún márùn-ún ẹ wá lẹ́yìn nìkan lẹ̀ ń dágbé lẹ̀ ń dáfà sáwọn nìkan lẹ fẹ́ ni orí ètò lẹ mọ̀ wà live and direct ẹ ẹ sáwò bí ti ń àfẹ́ ti yín. ìrírí mi ni wípé gbogbo wa ni pé ká bímọ ká tọmọ hmm. táwọn ọmọ bá yàn tán kò sọmọ tí gbélé. bẹ́ẹ̀ni ẹnìkan ń sọ̀rọ̀ ìlú òyìnbó wọ́n ń sọ̀rọ̀ ṣé ṣé gbogbo obìnrin ní lọ ìlú òyìnbó hmm. àwọn tí ń lọ èkó tí ń lọ ọ̀bàdàn tí ọkọ̀ kọ́ lẹ́ǹkan. Eh, kódà èèyàn lè wà lọ́sọ̀gbọ̀ tí ó lọ ṣe ọlọ́dọ̀dọ̀ ọmọ ní ọ̀kínì. bẹ́ẹ̀ni ìyàwó mi ti wà nílùú òyìnbó báyìí ó ti eh, ọdún márùn. ìyá jùmọ̀kẹ́. bẹ́ẹ̀ni ìyá jùmọ̀kẹ́ ti ń bẹ ń bẹ. a ti pé ọdún márùn báyìí. Eh, ẹ bá ẹ máa gbọ́ inú mi dùn pé life and direct láwà ẹ ti dákọ yín ajẹ́pẹ́ fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ni ìyàwó yín ti ń lọ sílùú òyìnbó ti pé ọdún márùn-ún ẹ wá lẹ́yìn nìkan lẹ̀ ń dágbé lẹ̀ ń dáfà sáwọn nìkan lẹ fẹ́ ni. ọlọ́run ló ní pé kí n máa ṣiṣẹ́ tíátà. dání mi ṣiṣẹ́ tíátà nítorí pé mo ti tún rìtáyà níbi iṣẹ́. wọléwọlé hmm, ẹ ti rìtáyà níbi iṣẹ́. bẹ́ẹ̀ ṣe wà ẹ ti gbé. tíátà ò jẹ́ kí n gbélé lọ títí káyí kò sí tíátà ni ìjọ kan ni mo wà tí mò ń dáwọ́ tẹlifíṣàn lórí mhm. nígbà tó tó bíi wákàtí kan mo sì bu ẹkún nígbà tó kémi nìkan lé. kí ló dé? ni pé báwo ni mo ṣe ṣègbésí ayé mi. Ah, ẹ ti lé lọ́gọ́ta ọdún ẹ ti lé sixty years. ó ti pẹ́ mo ti lé lọ́gọ́ta ọdún. Ah, ẹ jọ tẹ́ bá jẹ́ pé ẹ má bínú sọ ẹ má bínú tẹ́ ẹ bá lóko tí àdàtẹ́ bá wà lóṣogbo bó lẹ ṣe ń jẹun ta ní bá ń fọṣọ. ẹ ẹ ṣeun ọlọ́run ló ní kí n ní àwọn ọmọ iṣẹ́ kọ̀ọ̀kan. Eh. Eh. àwọn ọmọọṣẹ́ yẹn ní ọba mi ní ọba mi fọ mọ́tò ní ọba mi fọṣọ ní eh. ọbùsọ oúnjẹ fún mi. Eh. ká ní mi ní láì entertainment ni kò bá mọ. sẹ́rí tó ti dáa jù ẹ wá àwọn bàbá wa láyé àtijọ́. Hmm. bẹ́ẹ̀ yẹn bá níyàwó kan báyìí fẹ́ kú. Ah! ṣùgbọ́n tẹ́ ẹ bá wo àwọn bàbá wa nígbà yẹn sọ níyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n á tún wá kọ́lé wọn èrò wà pọ̀. bẹ́ẹ̀ sáré òfin lẹ́sìn wọn lọ hmm. wọ́n ní hmm. hypertension hmm. hypertension àti loneliness ní pọkùnrin disease. Eh. so ìyànjú tí màá gba àwọn ọkùnrin ni wípé ẹ lára mi. Ah! ẹ lára mi. Ah! so gbogbo nǹkan ló dẹ̀ ní sáyẹn tó bá ti kọjá àsìkò tó yẹ kó o ṣe tó o bá ti ṣe o ò lè ṣe mọ́. owó ebe fún ọ nù. bẹ́ẹ̀ ni ẹ kú ètò Ọlọ́run wọn máa fún yín ṣe. àṣé Èdùmàrè.